àǹtọ̀rọ̀ ìgbé àti ìyẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùfẹ́ wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́run fún ọmọ lábẹ́ láti wọn lábẹ́ láti wọn sọ lọ́wọ́ bá ìsànú àwọn akẹ́kọ̀ọ́ láwọn òbí wa àwọn àgbà wa àtàwọn ọ̀gá الى تعفيف بان لبني ورجل وذان صحيح البخاري امام و امام بخاري كونتا بسيوا ولو قطعت الهم لسهل ولا قرآن الكريم ولا لا إلى الله كتاب الحاج من العين آه، كتاب الحاج لو كنت رمتها ọ̀rọ̀ àwẹ̀ ní sí bọ̀ yìí wọ́n rò pé bá tàbí lónìí báyá ká dúró ọgbọ́ sínú ti kìtàbù kìtàbù kí gbogbo àlàyé tàbí àti ṣe tó kọ àlàyé tó ṣe fún wọn pa ziyara tó Madina ẹ̀yà bá sì yẹn lẹ́gbẹ̀ẹ́ ní Ramadan ọba ìgbà yẹn wọlé o ọba ti ka ọ̀rọ̀ ń pa hajj sọ lónìí ọjà àdó láti next week lọ́kọ́ máa tọ̀rọ̀ ń pa kìtàbù kìtàbù ها جزاء الفيل نقرأ كتاب الحادي نال عين واحد حديث نمبر 1859 العبد العبي ثاني باب المحرم يموت بعرفة لم يعبر رسوله أن يودي عنه الحج باب وانتجارة من شهاج ọwá dé àràfá nínú kúkú sí hajj ẹni ẹ̀ gbé mẹ́lú wà lárafá ẹ̀ nínú àwọn òkú sí hajj nígbìtòrò níbi ìṣe bẹ́ẹ̀ wọ́n lè wá kú lárafá ẹ̀ àdúgbò ní kó parí sí hajj ẹ̀fọ́ ẹ̀nẹ́bí ọ̀ parí sí hajj ẹ̀fọ́ òtù pàṣẹ kó parí hajj ẹ̀fọ́ àwọn àfáà sọ pé tí a bẹ̀tẹ̀ láìsí àwọn èèyàn rẹ̀ bá parí sí hajj àbúlé yìí ti ó àràfà àwọn ti kó àràfà lọ́gbọ̀n láìsí kò ní ìfi parí sí hajj ó di wà tó àfẹ́ àwọn sọ́dọ̀ pé báàbù lè pa aṣọ lónìí báàbù mọ́hùrì báàbù tó gbé àrà mi ìdàmú ti bí àràfà لم يأمر النبي صلى الله عليه وسلم أن يودي أنه وفي الحج àbíkẹ̀rẹ̀ kò sí kí wọ́n bá ṣiṣẹ́ áàdì yókù nílẹ̀ kò jíjẹ́ ara òkú àti ìpínlẹ̀ áàdì kan àti ilẹ̀ èkó ní ìṣẹ́ tó wà lára fa nínú ọkọ̀ áàdì mẹ́rin ìṣẹ́lẹ̀ mẹ́ jíjẹ́ ara ní ìṣẹ́lẹ̀ ara fa ìṣẹ́wà fún ìṣẹ́lẹ̀ ọ̀yẹ̀kú sáré láti sọ́fà àti mẹ́rùwà àbíyèsí kúrúkọ kúrúkọ wàjì láti ìsúnmù dálífà àti بن حرب حدثنا حماد بن زيد عن عمرو بن دينار عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال بينما رجل واقف مع نبي صلى الله عليه وسلم بعرفه

ẹni pé ìkìlóhù ìmáì wọ̀sílẹ̀ rábí ni ẹwẹ́ pẹ̀lú omi àti sílẹ̀ ọ̀kẹ̀kẹ̀ ní ó ìsìnkú ọ̀báyìn àwọn asílẹ̀ ìjìbìbòrà náà ìjìbìbòrà ti tó róró yàní pẹ̀lú wọ̀lá ẹni tó hù ẹgbẹ́ tuntun àrẹ́sì dáwọ̀ ولا تخمروا راس ادب بوري لي دائما جواب بها لم يكن بوري ما بوري فإن الله يبعثه يوم القيامة يبدا في ربي لو بجد كما دمت لبيك اللهم لبيك يجب أن ترجع جميع القيامة 1850 سليمان بن حرب حماد عن ايوب عن سعيد بن جبير ابن عباس رضي الله عنهما قال بينما رجل واقف مع النبي صلى الله عليه وسلم بعرفه النبي صلى الله عليه وسلم بعرفه إذ وقع عن بعرفه إذ وقع عن فهدته أو قال فأوقفته عرف البصب من كلها تبلع بالبعض قال النبي صلى الله عليه وسلم أنا كنت أكسلوه بماء وصبر نبني أواء قالوا أمي أكسلر قفنوه في ثوبين كده يا سمي يجد بعنا كده ولا تمسوا طيب أما في السبعين كده ولا تخمروا راس أما بوريره لا تحنكه أبد في سلامة كام ولا تبنك فإن الله يبعثه يوم القيامة ملبيا فلو بدنك يوم القيامة في تلبية أو عديث السماء فاصل قامام بخاري أرجع عديث لا أقوى أتدار عند لكن إن كان كنان أنا إمام بخاري سنين ما أتوتو أبديها أما عديث pé àwọn tó gbà wá nípa àgbàrá lórí ìgbà lórí ìgbà wá tẹ̀lé tó ọrụ yóò mú ohun tó wà láti fi bí ọ̀rọ̀ rẹ̀ rinlẹ̀ ó di yé Lára Buhari Buhari tí mo fi dára fa wọ́n bí ara mi lójú ọkọ̀ lọ́kọ̀ jọ ilẹ̀ gíga ní wọ́n á wà mí náà ìmọ̀ àtẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n kó sànù wa ìgbà kan ní ètò ìsìnkà ìrántí ọdún yẹn láàárọ̀ báyìí tí wọ́n fi jí báyìí níbi ìnàtọ́ yẹn ló lọ sí àràfá òyìn sọ́gbọ̀ òyìn sọ́gbọ̀ arákùnrin tó gbọ́ agun ṣẹ́ẹ̀pù mọ́tò báyìí arákùnrin kan aṣọ ara mi wọ́n ti gbára mi wọ́n aṣọ aṣọ ara mi yẹn kó náà fi gùn ìjẹ́bi ìṣẹ̀kọ́sọ̀ bàbá ìgbè e fún arákùnrin lọ́rùn mi ẹ̀yẹ́ fún ẹgbà ìpò digital kìlámẹ̀ ní òkú ìfí àràfà kò rí àràfà sí tí ó lẹ́yìn àwọn èèyàn rẹ̀ bá parí iṣẹ́ hajj ó di wa àwọn èèyàn bá parí iṣẹ́ hajj àwọn gbogbo mẹ́sì ẹ̀lẹ́rìn yóò ti wà lọ ní ọdún kan parí iṣẹ́ wọ́n mú wọ́n ti bí àràfá ni àràfá ló fẹ́ kú àbí wọ́n wà láràfá ní ìjọ ẹ̀fẹ̀ ilé ìpàlù ti àádìẹ wọ́n alẹ́bí ní àràfá àjò ni àbí àràfá àjò ni àràfá gẹ́gẹ́ náà ní ṣe káàkiri ó dé wa ọlọ́mọta fọ̀rọ̀ yìí wa. Ẹ̀yà wa wà láràfá bẹ́ẹ̀ sọ́rí ní ọkàn wó lulẹ̀. Ìlú ẹ̀rọ wà láràfá bẹ́ẹ̀ sọ́rí ní ọkàn wó lulẹ̀ ó ṣubú wọ́n á tètè kọ́ọ̀ṣì lọ hospital kò tó ikú ní ìjọ kejì ọ̀ṣọ́ ló tó wá kú lọ hospital eléyìí kan. kí ló ń parí jẹ́ àjẹ́ ọlọ́gbà pé kí ló náà àfárà mi ò fi sí ìṣòro sì wà ní ọ̀ṣìkà rẹ̀ sì wà ní ohun ara mi nìyí kó di wa àti ara mi ò fi sí ìyá 2015 ẹ̀ pé ọdún ọdún tó lù fún aláàjì a ní 2015 ìgbà yẹn látẹ́gùn mi lákàfẹ́ kó wú àwọn akíní ìpàdánù wọn yẹn kó táwọn yẹn lọ àwọn yẹn lọ gbà wọn torí ọ̀nà mi mo rẹ́ pé èmi kò ní mọ́kà mo kó haram ní tààlà mo ń lọ ní ilé ìgbà yẹn tàbí náà ìgbà yẹn pé lóra ta ni ló ń ṣẹlẹ̀ sí ìṣẹ̀ láti ah ọdún kẹsẹ̀rẹ̀ tí mo lọ àmúlùmọ̀sí kó ní kábà mọ́ lọ́sí lóyún ó ní ìgbànsẹ̀rẹ̀ ní òní àwọn àwọn mọ́kànlá mọ́kànlá ìgbànsẹ̀rẹ̀ ọmọ tó wà ní ìgbà ìgbàgbọ́ ìgbànsẹ̀rẹ̀ ìgbàlóyà rẹ̀ bẹ̀rẹ̀ ní official home office ní kàlíṣì ní city bank ìgbàrí three oh seven fifty guy àwọn ọjọ́ ti kú nìyẹn ní ọ̀fẹ́ guy kọ́kú bí ọ̀n sẹ́wọ̀n ẹ̀yìn ojú ìpínlẹ̀ ó di èrò àkọlọ́wà fún ìṣẹ̀lẹ̀ tó wà lọ́wà lórí àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ sọ́yìn sí ibi káàbò sí ibi káàdì àti láti lè sọ́yìn lọ bí nílòkù ló àkọsọ sí yàrá àwọn èèyàn àjọ mùsùlùmí ọlọ́run ọkọ̀ sí gbogbo ọlọ́wà. باب قال إمام بخاري باب سنة مهرم إذا مات باب سنة أن تبقى عن محرم تبقى حدثنا ياكب بن إبراهيم لنا شهيل حدثنا أبو بكر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنه أن رجلا كان مع النبي صلى الله عليه وسلم ووقفته الفاقته على قول صلى الله عليه وسلم لأنه يقول وهو مهرم إلى أنه هرمي فمات مسلكه وقال نبي صلى وقال رسول الله صلى الله عليه وسلم نبي اغسلوا بالماء والسدر أو يدعوا من السدر وقنوا في ثوبين هذا ثوبين هذا كفر الكفر تواصل مريض يعصر مريض أنا أصوار عميني تمسوا بالتيل ما في لا ولا تخمروا رأسه وما تبورينه فإنه يخرج يوم القيامة ملبيا يوم يوم القيامة من كل تربية باب حاج والنظور ونظور عن ميت رجل يهج عن امرأة باب إجراء وعليكم السلام بالله sọ mẹ́nìkan tó fi sáláìsì sábàbí tó fi sáláìsì àti gun àkùnrin náà tó fi tẹ̀ nìkan tó fi sáláìsì àwọn tó gun kanya ti sáyà sábàbí ẹ̀ tó wò ní sí sápàrà ìgbọ́pá yẹn. àwọn tí wọ́n pààyàn àwọn ti tàfà tí wọ́n ti pààyàn àwọn ti rànkúmí ọ̀sìn òun gbẹ́rẹ́ sùgbọ́n rànkúmí rẹ̀ gbogbo rẹ̀ kìí bẹ́ẹ̀ nìkan ló nu gun ọ̀hún níbi kìí ẹnì kankan òun náà ló ṣubú ìgbà kúrò ẹ̀yàn kúrò ẹ̀tẹ̀ pa ó di ìwà ṣe aláṣọ yẹn ètò ìfọ̀fọ̀ yẹn ilé ìwé oṣù kàn ní oṣù kàn padà bí ó dé ìlú fẹ́ǹsì báyìí ìdí náà kúmi ìdílé gbogbo rànkúmi ọ̀bì tẹ̀yẹ̀ pa òun náà ló gbogbo rànkúmi ààrẹ rànkúmi ààrẹ ló gbogbo ìdúró àkóńpà ọmọ ẹ̀rọ báyìí باب الحاج والنظور عن الميت باب في اجتهاد فيها اجتهاد فيها ورجل يهود عن امرأة حديث يقول الاستيعاد بالعاد والقبرين باب مبنية هاج مثل ويرى ذلك من يتهاج يا باب الوالد الساسي هاج فيه القبرين سيدنا ابن موسى ابن إسماعيل ابن عبد عوانا عن أبي بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما أن امرأة من جهينة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت أنا ابنك رجل جهينة وعبد السلام صلى الله عليه وسلم إن أمي بدرت أن تهج وما من بوء كل كده لكي بدر بدر يعني بدر بدر وفاء والوسهاد أن تهج حتى مات ماتت يا يا وعري هذه الجدة بيكو أهج عنها قالت هذه لي أم أبناب الأبناب بني ديني يبدي عنها لسان مؤيان رأيت لو كان على أمك دينا تكون تجري أكل الصادي صاديه كيف نريد بيها تجري سوى عسى سوى عسى بسنين أبدو عج أبدو عج أشياء الله يسا عبد الله ما قلت الله أحق بالوفاء kọ́lọ́ ọba lọ sí títí tó máa dé ojú bàbá àtúnṣe so mọ̀mọ́ ìlú jẹ́jẹ́ lórí sáàjì one thousand eight hundred and fifty three قال إمام بخاري رحمه الله باب الحج أمن لا يستطيع الثبوت على راحلة باب الحج تنسي بدون كنف ìtara kúlẹ̀ àbílẹ̀ sí àbí olùkálà lórí ẹ̀ ọmọ àtàn lórí ọmọ ìràbálẹ̀ ibi àbí náà ni ni wọ́n ọmọ náà lè fi èmi ní olówó ni a ti wá láti wọ́n fún bẹ́ẹ̀ ni ẹ̀ lọ ọmọ bí ẹ bàbá gbọ́ fún fóònù wọn lọ́mọ kò sí àyè sí tó ní bí wọ́n pè fún bá sọ̀rọ̀ fóònù wọn lọ́mọ. ìjọ ọmọ bọ́ wọ́n yọ passport wọn tí wọ́n sì lè lẹ́sìn tó bá kàn ti a ní sísè ìṣe ọwọ́ tó lọ sí malaysia ní ẹni tí ìlàmú wọn lọ ọ̀hún ìgbàlódé náà ìgbélé ṣùgbọ́n ṣùgbọ́n ìgbélé ọmọ yìí. aláṣẹ ìgbàlódé malaysia ni ó bí bá kó sọ̀rọ̀ ní ọ̀kan wa àdéjáde jìnà ju mọ́kà حدثنا أبو عاصم عن ابن جريج عن ابن شهاب عن سليمان بن يسار عن ابن عباس رضي الله عنه عن الفضل ابن عباس رضي الله عنه أن امرأة قال فرد أم عباس عباس عبد الله بن عباس وبعده صدى مع عباس وكان كده حدثنا موسى انه اسماعيل حدثنا عبد العزيز عن ابي سلمة حدثنا ابن شهاب عن سليمان ابن يسار عن ابن عباس رضي الله عنه عنهما فجاءت مرأة من خير خير خير àmà àdúgbò wọ̀dà arábìnrin kan wá láti àmà ní ọdún lẹ́bí ṣe ájìdágbére àkàrìyà rọ̀sùlùmọ́ ó bá ní òṣìṣẹ́ ọba ìnara ìnàkàtẹ́lá hajj على عباده في الحج أكبر عبدي شيئا كبيرا أني أكبر في حج وأكبر بذلك الحجاة من جد يجب أن يستوي على الراحلة لبعض كانوا بدلول كانوا يبقى كانوا فقال يقضي عنه عن أحجاء من السهاج سماج وبامي لا يقول له اسم السهاج سماج وبامي قالت أنا عون قال نعم عن البين قد يوا ومزافر يوا قال إمام البخاري باب حاجر مرات عن بدر حاجر عليك كيكو يقرب الشهاد فون الجميع بدها يقدنا للشهاد فوق وقوين حدثنا عبد الله ابن مسلمة عن مالك ابن ابن شعاب عن ابن شعاب عن سليمان بن يسار عن عبد الله ابن عباس رضي الله عنهما قال كان فضل ربيع في السلة جفاف من الدعم حديثه هو عنه في من بخاري رحمه الله حديث الألباني رحمه الله إذا كنت يقرب في ثلاثي هو عنه في إمام إمام الألباني في السنة السعودية في نقابه في ọ̀rọ̀ ẹ̀yàn ìsúnnàmì ìgbẹ̀ta kúbìnrin olùkọ́ọ̀bù ìgbẹ̀kìtì ọ̀rọ̀ ẹ̀yàn ni sílẹ̀tẹ̀lẹ̀ lánà fúnlẹ̀ rọ̀bí fún nàbí ìsúnnàm sínà ábìl sínà ogun kẹsìlú sínà alẹ́bìsẹ́lẹ̀ lè rànkúnlé àbí ìgbìyàn fi ìmúrọ́tí min abraham arábìnrin fúnlẹ̀ ìlú ọ̀sán kọwawa jẹ́ àrẹ̀sán yẹn zùrù ilé wọ́n ń búbìnrin ìdá àwọn obìnrin ìdá àwọn obìnrin yẹn ọ̀tẹ́ ń gbé ilé yìí obìnrin náà wo òun náà nínú obìnrin yẹn obìnrin náà wo náà ìdá alábi islam sọ́rí fún wájú ọgbọ́dọ̀ òfìsílẹ̀ ìdí tó tó káàkà ń bá ń kúrú fún ìbáyìí bá ti كان إن فريضة العاج أدركت أبي شيئا كبيرا بنيان بجد يعني بسيطان عاد بقى ما أحاني من جدك لك فيثبت على راحلة وبلا سورين كهو فحج عنها ثم سهاجهم قال نعم عندني وذلك في إبت عادة وقاع أجلين فما سعودي فوق أجبان لسي إنها هو الله حرمي ìjábọ̀ tí bá wà ní ọ̀hárà ní ìgbè kọ́ọ̀bẹ̀ tó gbé yẹ ọlá tí wà ní ọ̀hárà ní gbogbo ojú àyájú tí wọ́n fi gbà ara ọ̀ tí wọ́n máa wá sí ìgbà àìsàn rọ́bì ọlọ́ àná wọ́n fà ń bá ti rí àlejò àwọn máa àti àtúntò àlejò sí obìnrin ọgbọ́n náà ní àlejò ọlọ́kọ́ tó fi hàn pé kí ni ẹ̀ ó bí wà ní ìfàrà ara wa nìyàn wallahu ta'ala alam náà wa alaikum salam bí lọ hmm. ara o abdullahi bin abbas àti sọ́dọ̀ bin abbas ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá ni wọ́n ìyá ibùdó àbáàdì mo tún wáyé pé àwọn ibùdó àbáàdì méjì àwọn ọmọ lo ibùdó àbáàdì wọn abdullahi àti ọlá tí ó kúrò kó bá jù náà ní abdullahi ó wá mú ìfẹ́ ti sáré tó mọ̀ abdullahi àwọn abdullahi wọn á pọ̀ ní ikú wọn ní abdullahi lọ́wọ́ ìwọ̀n ní abdullahi wọn ìgbà máa pe abdullahi ibn Mas'ud ibn Abbas ibn Zubair ibn Umar lọ́jọ́ abdullahi wọn ò lọ pípé ìṣúná míì ni ìgbé abdullahi ọmọ rẹ̀ yóò yé wa abdullahi kọ́ gan-an ọjọ́ àti yájá fún wọn ọgbọ́n abdullahi fẹ́ káàkiri ìṣẹ́lẹ̀ ọ̀kàgbogbo wọn ọ̀kàgbogbo wọn bí i ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn sàbí àkàgbogbo wọn wallahu ta'ala alam náà báàbù hajj subiyan báàbù kan mú kékeré sí hajj ọmọ wẹ̀rẹ̀ kú sí hajj حدثنا أبو نعمان حدثنا حماد بن زيد عن عبيد الله عن عبد يزيد قال سميت ابن عباس رضي الله عنه يقول بعثني أو قدمني نبي صلى الله عليه وسلم في سفر من جمع الليل قال عبد الله بن عباس رضي الله عنه من ما فيها لو فيها جمع من المزلفة أنزل من الجبل ثم نصيبها أنه يسوق فيها kun kiri yi kun ko dun ji lóru ọ yẹ kí ni ká dìde wo ilé ẹkẹ ẹkọ mú jù ká dìde wo jùlọ káàdì ẹsùn mú jẹun ká dìde wọn kò dìde wo ní islam yẹ kí mẹlọ ọrùn sí wa bí yẹ kí mẹlọ dìde wo ẹsùn àwọn tẹ́ tó wọ́n wo àwọn aláàrẹ̀ bí àgbà láì wọ́n mú bí òru aláàmọ́wẹ́rẹ́ mọ́wẹ́rẹ́ ọmọdé tó ń sí abdullahi abbas bí náà ẹ̀dùnwá ó dúró wa wallahu ta'ala náà náà mọ́nà قال الإمام البخاري رحمه الله حدثنا إسحاق أبي أخبرنا يعقوب ابن إبراهيم حدثنا ابن اخي ابن شهاب ابن اخي ابن شهاب عن عمه اخبرني عبد الله ابن عبد الله بن عيين اصبح بن مسعود ابن عبد الله بن عباس رضي الله عنهما قال قد اقبلت وقد ما حزت قلوب اني mo gbéra mo wúṣẹ́ mo wúṣẹ́ mo ti fi sára gàdì mo àbàbọ̀ mo àbàbọ̀ mo ti gbéra asúrò ara àtànílé mo gun àtàníyàní akọ himar akọ gẹ́gẹ́ wọ́n tó rà tó inú ìsọ́lẹ̀ mìíràn rẹ̀ dẹ̀ dúró ń kírun ní mìíràn حتى فرد بين يديه بعد صف أول. هذه كلمة مطاوعة. wọ́n bá pẹ̀lú àǹkúmí ẹ̀ ní bẹ́ẹ̀ bí àwọn kan wà tí wọ́n láàkọ́ bí ìsìnkú làwọn ti yàgbẹ́jọ́ pé èèyàn lè kúrò àwọn gbogbo mú àwọn èèyàn kúrò gbogbo ìgbọ́n àmì mú fún pé tí wọ́n jáàrùn kí èèyàn kọ̀ lọ́wọ́ bí ó bá ń gbọ́n èèyàn kúrò àwọn ìgbọ́n wọ́n yá pé gbọ́n mú lábọ́rá àkókò inú aagun kẹ́kẹ́ bẹ́ẹ̀ yìí wá fúnwájú sáfúnwájú ó ní wa wọláwó sàlà àlà níbi tó sọ̀rọ̀ níbi tó sọ̀rọ̀ yìí kúrúkú wa sọ àwọn àtà ìmú ìṣòro mi àtà sẹ́rìtù bẹ́ẹ̀ yẹn ní ìbáàmì sọ́sù àwọn ìgbàna zẹ́rìtù ànàhà ما سقطوا فرطاتها وقفزت مع الناس وراء المسلم قفزت قال شمالي إنه وعاد تتاكو كان الناس بقى وراء لنجم قال يونس بن شهاب بن منى في عبد الوداع إليه بن عبد الوداع ومن في عبد الله في مدينة أبنى سنين دعينا إليه السدوك الجلية السدوك وليته نفاكر بقى الحقوقات يقصني بعود يوعى وانت ايضا اسلام اتفاق حدثنا عبد الرحمن بن يونس حدثنا عاصم بن إسماعيل بن محمد بن يوسف مساعد بن يزيد كان على حد هجة بما أرسل السلام وأنا ابن سبع سنين كوني مسيحات تريد شيء وسلم كوني ولما موجود بيجي كوني دعما سبيان نصر إسماع أما ورسول الله في كوني ولما بيجي مسيحات تريد شيء وسلم أنا ابن مالك عن عن دعيل ابن عبد الرحمن تابع سميت عمر بن عبد العزيز يقول لسائل ابن يزيد وكان كالحجابي في رسل النبي صلى الله عليه وسلم وبعد عبد الله عمر بن عمر عمر بن عبد العزيز في هذا تي 1.5 ولا يعني كي tí irú ẹni tí ó sàláìsí wọn ò padà wá bá ṣe ṣe wá tó ń kọ́ kí ọ̀rẹ́ pa mi yẹn. àwọn ló wá wà àwọn ìpínlẹ̀ ṣe ń mi. Bá ṣe àwò yóò báyìí, tó bá wà, ó gbogbo ẹ̀ kọ̀ọ̀kan bùtù ní ìpínlẹ̀ bá ṣe ń rẹ̀. Ó di é náà níbi ní sọ́rọ̀ bá tí wọ́n sì mọ̀ pé wà nùkú àwọn tó ń lé travel lọ irú hajj or something like that tí wọ́n sì mọ̀ pé wọ́n ní stop ẹgbẹ́ àbíbí wọ́n ní stop wọ́n sì mọ̀ pé wọ́n sì ń lọ yìí wọ́n gbéra níbi be uh, 50 minutes to one or something like that. It is lọ́sàn lọ́sàn ìṣòwò tí wọ́n ní ẹ̀ ẹ̀sì bá bí two hours wọ́n á sílẹ̀ pé káwọn dọ̀hùn káwọn kí ìṣòro àti aṣọ àtàwọn tí wọ́n dó ní twelve forty five káwọn kí zuru àti aṣọ lọ́wọ́ àpọ̀. Nígbà mi ìrúbà fún báyìí twelve forty four fifty four ìlú òkúkó tí bá kí báyẹn ó ti dédé ọ̀rọ̀ ọ̀gá bàbá báwọn. ẹ̀gbọ́n bá wọn ṣe bẹ́ẹ̀ lè gbéra. nígbà yàrá báwọn ní sàkóso ìṣèlú wa yẹn yóò tún wá náà wà bí tààtì. gbàgbé eh, tó wájú wájú náà báwọn gbé bí àwọn lọ fún ọgbà fífọ tó ti kọjá tó ti kọjá tó ti kọjá wọn lọ sí ìṣẹ̀lẹ̀ ọjà tó ti balẹ̀ lókè ìdáwó lókè lọ tó ti jùlọ. ìdí èyí náà bẹ́ẹ̀ náà náà àwọn náà náà rọ́ọ̀ṣì kì náà àwọn náà nínú. bá wàá jẹ báyẹn wọ́n fẹ́ kí wọn ṣùgbà wọ́n kí wọn ṣùgbà bí ìṣà ìkọ́ lẹ́kọ̀ọ́ tó tó bàtà sọ̀rọ̀ mi àwọn wá ní káwọn ti kọ́ bí ẹ̀jẹ̀ plane ti ti láì wọ́n kà sí bọ́ọ̀dì plane àwọn ọ̀sán náà lára àlàyé káwọn ti ẹ̀jẹ̀ plane wọ́n ní ara ọ̀ wọ́n dò kí wọn kí kò wá síbi ẹ̀jẹ̀ plane kí ni a jálẹ̀ ó di àbábá ó di àbábá three days so ọ̀rọ̀ àfẹ́ ọ̀rọ̀ nàìjíríà àti àbúrò kéèlì ó ti di lórí ẹ̀ ó yẹ kí ẹ máa múra láti pé ìyẹn bí time kí náà. ìṣòwò ti di ìṣòwò ti di àrẹ̀mìyàn ah, ní mikati láti tí wọ́n fi ó sì kó síbi táàmù ọ̀sán tí nàdá wọ́n á ní kọ́kọ́ tóun pé wọ́n lè kí zoo wọn bìbẹ̀ pé kán kú jẹ́ kí wọ́n dọ̀hùn ní eléyìí kò sọ pé wọ́n tù ẹ mọ̀ pé ibìbẹ̀ mọ́sálásí kan wà bẹ̀ sọ ní táwọn yẹn bá ti yọ̀ sọ wọ́n lọ́ mọ́ ẹ̀rí wọn sọ mọ́ ẹ̀nẹ́kíra kan mọ́ sí táwọn ẹnìkan ó mọ̀ sọ fún wọn pé nẹ́kítà tí yàn ò ẹmọ mọ̀ pé níyàn nẹ́kítà tí ìjọba ti kí bá fi kẹ́ gbé ara mi nǹkan kan wù àtàkùn lákàrà wí nìṣí ẹni kẹsì ní sáà sọ irú mọ́sáàsì yẹn ní ìpínlẹ̀. máa fi ẹ̀sìn ìjọba ìtàwọn púpọ̀ máa sọnù bá wà ara àwọn ọ́fíìsì àmọ́mọ́ sọ́wọ́ yẹn lọ́gbẹ́ wọn máa fi ẹ̀ máàkì ní ìgbà tó bá wọn ni wọ́n ti kó gbogbo wọn nígbà kọ́míṣọ̀nà ẹ̀sọ̀ ọjà wàhálà bí àwọn ọkùnrin tọ́lá wọn yìí ọjà lè ní kọ́kọ́rí wà ní wàhálà ní olùtọ́ ara rẹ̀ tó àwọn fíjọ́ ìṣẹ́ tó mọ̀ pé ọjà sẹ́mùtì ti bá wọlé owó kí wọ́n lè gba sẹ́mùtì náà lọ gbèrègbè tí kí yóò ní ọwà ó dé wà tó bó kiri nìyẹn wọ́n á sọ̀rọ̀ náà ní kí àgbẹ̀ náà ní kí èèyàn kí ló dé wà àti àsìkò mẹ́ kí ẹ fi bẹ́ fẹ́sẹ̀ lẹ́yìn ìṣẹ̀sílẹ̀ ló kú omi ẹni bìbí náà ló dájú ibi náà ibi máa kà dúdú ìyàwó máa tẹ̀ níbi sílẹ̀ ìyẹn lásàárà ni ìyẹn wà lọ́sẹ̀ jìrẹ́ pé nínú aṣọ púpọ̀ sínú àwọn tùràrí ara aṣọ ó ti wọ́n á fọ̀ ẹ̀kún wá gbọ́ ìjì ìtùràrí ọjọ́ ilé agbára mi yóò rí kanáà rẹ̀ sọ́gbọ́n sí ìgbà lò tùràrí agbára mi ìtùràrí máa ń rùn sí láàrin ìdí lo tùràrí a lọ sí hajj wọ́n ti wáyé pé mọ́kànlá lọ sí wọ́n àwọn àmì pílẹ̀ mo sì àmì mi lọ́wọ́ láyé wọ́n tó wá pé àti ẹ̀dínní káàkiri ẹ̀ gbẹ́rù wọ́n gbé mbáwó àti ẹ̀yà fún ọkọ̀ arábí kan ah ọmọ rẹ̀ jẹ́ báyìí ọkọ̀ tó dára ní mi ìdára ní ní ìlú ó ní ọkọ̀ tó dára ní mi olókọ̀ ojúkú rẹ̀ ẹ́ olóhà ní ara ọ̀ kí n jẹ́ fún kò tó lò ní ọdí ẹlọ́dún yẹn ọlọ́run kò tún náà rẹ̀ lọ́dún náà fún un gbogbo ìṣẹ̀lẹ̀ nìyẹn ọlọ́run fún